السلام الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آمين آه، آه، عودة في الأحكام الإمام عبد الواحد بن الأغاني الواقدسي رحمه الله رحمه الله تعالى أنا فاتت بعد أنه النذر السلل السلل كما تمارا ونكي يسنسا كالورا يفوراني عندو بجا مكلف kó ṣe nǹkan kan ní dandan fún ara rẹ̀ kí ọjọ́ ìjọsìn nǹkan yẹn sì sọ̀rọ̀ yẹn nínú sẹ̀ríà abẹ pẹ̀lú pẹ̀lẹ́ sẹ̀ríà kankan òun lọ́kà sọ pé ìjọsìn yìí òun ti ṣe dandan fún ara òun irúfẹ́ òun ló ń pè ní ìlérí yìí ó ní pínlẹ̀ nínú tíra ọlọ́run ọba sọ̀hánà bàbá òun náà lọ́kọ̀ hàn ọlọ́run yin àwọn ẹni rí àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní yóò fún nàbì nàbì ويخافون يوما كان شره مستطيرا àwọn ẹni rẹ tí wọ́n jọ nígbàgbọ́ òdodo wọn a máa mú lérí sẹ wọ́n fi ń páyọ̀ ọjọ́ kan tó ṣe pé aburú rẹ̀ ó le koko ọlọ́run tó sọ wípé wọ́n ni yóò fò lóṣù rà àwọn lérí wọn kan sẹ wọ́n lè tọ́wọ́ wá fún bíi bẹ́ẹ̀ tó làásìkò wọ́n sì ṣe kọ́ fún ifá àbọ̀ wọ́n yí ká ní ọlọ́run ọba fún ṣe hajj wọn. ọ̀rẹ́ ní ká lọ wọnú súnà káfíìrì pé mo tọ́tọ́tọ́tọ́ náà tí ó sì lẹ́rìí òun ní inẹ́bẹ̀rẹ̀ ìlérí fún fẹ́ ṣe jọ̀sìn. àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ jù sọ́lá ń sọ̀lá àdàsọ́lá ń sọ pé mọ̀ ni yóò tẹ́ àlọ́ ẹni tó bá lérí pé wọ́n tẹ̀lé tọ́lọ́hún kọ́ yá tẹ̀lé o ọmọ nẹ́dàrà ẹni àṣì ọ̀la fẹ́lẹ́ yà àṣì ẹni bá sì lérí pé wọ́n yàpá ọlọ́hún wọ́n bá sì yàpá ọlọ́hún. nínú àwọn olùmọ̀ nínú àdínì tí wọ́n jẹ́ mùsùlùmí ó kò lórí pé ọ̀nàdẹ́rẹ́ ìrùntọ́lá làáfíà ni ìrùntọ́lá làáfíà ni pípọ̀ nù ọgbọ̀n wọn a máa ka méjèèjì pọ̀ àlìyàmí wọn nàdẹ̀ o torí wọn súnmọ́ra wọn nù kírun nínú ìdájọ́ àti kílé àti kejì ìfiwé ilẹ̀ lágbàlérò pẹ̀lú rẹ̀. Hmm. ìfiwé ilẹ̀ lágbàlérò pẹ̀lú rẹ̀ àmọ́ ohun tí ó ṣe ìbúra ní dandan òun ni àlejò rẹ̀. البر بيمينه أمر كفارة ìṣe dáadáa pẹ̀lú ìbọ̀ra àbí kí ẹ̀dá ṣe ìtara ṣùgbọ́n kí ni mo ti ń ṣe ìtara abẹ́ ìlérí kí ni mo tọ́ máa máa ṣe ní dandan àwọn ẹ̀ ní ìmúlẹ̀rìṣà tó kéèyàn bá ti gbèrò pẹ̀lú lérí alhaf ìgbẹ́nilóògbé àbí kíkọ̀ eré ìlú díẹ̀ nínú ohun tí ń bẹ nípa tí ń jẹ́ yàtọ̀ láàrin kìnìún ìlérí àti ìbúra ìrora ìpàtà fẹ́ wí ní àdìlọ́ òun ni pé ìlérí ìṣẹ̀rí àgbọ́dọ̀ mọ̀ṣẹ́ ìbúra. téèyàn bá mú sẹ́yìn ó sì kàfàrà lórí ẹ̀ lọ ẹ̀rí ìlérí wọn bá ti gbèrò pẹ̀lú láti fi súnmọ́ ọlọ́run ọba sọ̀kárì náà fún wọn tààrà èèyàn lè rí kó ti kí èèyàn fẹ́ rí nǹkan kan tí ń fẹ́ tàbí kàn fẹ́ kí nǹkan kan tó wọ́n fẹ́ ọ fẹ́ kí nǹkan tó wọ́n fẹ́ lọ ṣùgbọ́n bó ra ń tẹ̀ ìgbẹ́ni ló ń gbẹ lórí yìí iṣẹ́ kan àbí pa iṣẹ́ kan tì wọ́n ti já sí wípé títa kókò lé ní akọ ṣùgbọ́n ìbúra yìí tó lẹ́tọ̀ọ́ lòun ìbúra yẹn rẹ̀ ti máa ń ṣe à àbí kílé kan rẹ̀ mm-hmm. àlìyẹ̀mí àlìyẹ̀mí ìmọ̀ọ́hún náà ni a pè ní ìbúra rí mm-hmm. ìbúra yẹn a máa ṣe yẹn nígbà tá a bá ti ní bùkátà sí. ìlérí àmì dandan ní ká mọ̀ sẹ́ wọ́n bùra àwọn lálàyé níbi fẹ́ǹdì ntaba rẹ̀ ṣe. حديث كاكو الحديث الثاني والستون بعد ثلاثمائة حديث تلك الستون حديث عمر بن الخطاب رضي الله عنه أن عمر بن الخطاب رضي الله عنه قال قلت يا رسول الله إني كنت نزلت في الجاهلية أن أن أن أعتكف ليلة وفي رواية يوما في المسجد الحرام قال فأوفي بنذرك عمر بن الخطاب رضي الله عنه أنا قلت يا رسول الله وأنا من كثير له آه، إني كنت ذلك في الجاهلية أن أعتكف láìlà èmi ti lérí lọ́dọ̀ di pé mo di mùsùlùmí pé màá takú sílẹ̀ ọlọ́run lóru kan nínú rìwáyà mi ìyàwó máa ń ọjọ́ kan ní al-Masjid al-Haram ní Kaaba kọ́ọ̀là lọ́sọ̀lá sọ̀lá ń dáhùn pé fa áwọ̀ fi bí náà gbọ́ ìgbì èmi lẹ́rí ìjọsìn mi lọ́ọ́ sí o mo lẹ́rí rẹ̀ o náà mo lẹ́rí rẹ̀ o inú ìdájọ́ tá a mú bẹ́ẹ̀ ni pé ìyá fọ́lọ̀ subhanahu wa ta'ala nítorí ẹ̀ ló fi pín dandan láti ṣàmúṣe rẹ̀ bákan náà àlè dámájì ẹ̀mọ́ pé tí wọ́n bá fi tu ọ̀rọ̀ àtúntà àti dandan ní kóńdà ń gbà rẹ̀ bí kò sí fáná sọ láǹsà láǹsà pa aláṣẹ pé kọ́kà mọ́ lè rí sẹ́ni ọ̀sán fún pé kọ́gbà rẹ̀ àdúgbò lọ́dẹ̀ wá kílẹ̀ àǹfààní ara ẹ̀kọ́ yẹn. ààrùn yìí bá sòrò ojúmọ́ wọn ni máa ń bá sí olùdarí náà fẹ́ sọ àtìká fún un. yóò tọ́ pé ẹ bá lè gba ẹ̀kọ́ bá àtìká fún ó sì fi ń pé jù. lẹ́yìn náà ni tó fi dandan láti mú lérí sẹ́ lérí pọ́nbélé àwọn ilé ẹ̀ka lérí kó máa tẹ̀lé tọ́lọ́run lọ ni. wọ́n wá so mọ́ nǹkan kan kárí àjò nílé ìsìnkìnnà tàbí dé màá ṣe kìnnà màá ṣe yúnáfílà báyìí màá gbà wọn báyìí màá ṣe sádàkà báyìí arìnrìnàjò náà bá má dé wàá ṣe ọ ní ìlérí ọdọ káfíìrì ọlọ́láfẹ́ rárá ó sì mọ dandan ní kámọ̀ náà ṣe wá sí lórí fún káfíìrì ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ rẹ̀ wà ní sẹ́ẹ̀. نريد دعنا لا الحديث الثالث والستون بعد ثلاثمائة حديث تري ستتري حديث عبد الله بن عمر رضي الله عنه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أنه نهى عن النذر فقال إنه لا يأتي بخير آه. وإنما يستخرج به عمر رضي الله عنهما ولو أن ولا تدع النبي صلى الله عليه وسلم في أقنق النذر نهى عن النذر أقنق إليه رجالنقا وقال إن النذر لا بخير فلا جيل مريرك كوا وإنما يستخرج به من البخيل أما في أما في بنك لا دعهني فهو أني wọ́n ní wọ́n kọ̀ fún un nípa ìlérí yẹn ìpínlẹ̀ rẹ̀ ní haram ṣùgbọ́n òun dàbí lè pé ní àràmù tá àwọn oníbọ́lọ́hùn ṣe ń yan àwọn tó mú fẹ́ ìdí tí wọ́n fi kọ̀ ni pé èyí mú rere wá ẹni pé kò lè dájọ́ ọlọ́run kẹta kò lè dá padà ẹni tí ó kù kọ́ wá lọ pé tálá rẹ̀ lè yí bá gbádùn nígbà rẹ̀ mẹ́ta nígbà tá a ti fourteen fifteen ọ̀sán òkè tó ìlérí rẹ̀ tó lérí rẹ̀ lè jẹ́ kára rẹ̀ gbádùn gbádùn àánú kádà àti yóògùn ìtumọ̀ láyà àti ìbìfẹ́ yìí ẹni àwọn àwọn òpáwọn ọjọ́ ọkùnrin àtọ́lọ́ èmi ọgbà rẹ̀ mẹ́ta wọn ní aláàárẹ̀ mi náà ọdẹ fún àlàáfíà ẹ̀dí gẹ́sì rẹ̀ ọlọ́run rọrọ̀ kúrò ní gbogbo nǹkan tó sọ pé bẹ́ẹ̀ fi jà ọ̀rọ̀ yẹn tọ́lọ̀ lọ gbẹ̀ dáná ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti kádà lọ́rùn ẹ̀yàn fáwọn ẹ̀dá lágbára wọn ti mọ̀ àlè ti ní náfìlà ẹgbẹ́ pé mo bẹ̀rẹ̀ nǹkan sí ọlọ́run rí tó wọ́n lágbára ti ṣe ẹni tí ń lérò wọn náà ń bọ̀ àná wọn bákan náà àǹfààní ìlérí òun ni pé wọ́n máa fi ń gbà nǹkan lọ́dọ̀ àwọn ni. ó ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó ti pọ̀ rere rẹ̀ òun ni bí ó sì sọ lẹ́yìn ọ̀rẹ́ kúrò àléhì máa àdá òun tí wọ́n bá sì ṣe kìnnà wọ́n bá yàtọ̀ sí nǹkan tó lọ́wọ́ ṣe yóò wúwo lọ́rùn rẹ̀ àmẹ́ta lẹ́mu nígbà nígbà jù lọ. ọ̀sẹ̀ yìí pé ìlérí ní náírà fi máa ń gbà lọ́wọ́ ẹni tí ọ̀bẹ fi lẹ̀ ìtumọ̀ rẹ̀ nínú ìlérí yẹn wọ́n máa fi ń gbà lọ́wọ́ rẹ̀. wọ́n rí ìlérí ní àtẹ̀gùn ní láti lè fi ṣe ohun tó yẹ pé kì í ṣe dandan fún yẹn nípínlẹ̀ ṣẹ̀ríà. التركيز للمفهوم الاسم الشريعة آه. فذكر الحديث الرابع وستون بعد ثلاثمائة حديث 364 حديث عقل من عامر رضي الله عنه قال نذرت أختي أن تمشي إلى بيت الله الحرام حافية فأمرتني أمرتني أمرتني فأمرتني أن أستفتي لها رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فاستفتيته فقال فقال لتمشي وال عقبة آه، بن عامر الأنصاري رضي الله عنه أن نذرت أختي أنت من ليلي أن تمشي إلى بيت الله الحرام حافية ذكر الله في ثلاثة من رسول الله أبي وهمي كعبة فأمرتني وعقد منها أن استفتي لها رسول الله ذكر الله بيري فتاوي ìdájọ́ ẹ̀sìn aládọ̀jì sí ọlọ́run fàtàyì tó hó mo bá bẹ̀rẹ̀ ìdájọ́ ìrànlọ́dọ̀ ànábì sọ̀lá rẹ̀ ṣọ̀dá fọkànlá fàtàyì tẹ́ǹṣì ọ̀rùn tẹ́ǹkàb kọ́yà rẹ̀ díẹ̀ ó sì gùn kà díẹ̀. ọmọ yẹn pé ẹni bá ti sè lérí ohun orin lọ sí kàbá ọ̀nà ìníjì díẹ̀ ikú wọn fẹsẹ̀ rìn òkè dáadáa kó mú lè rí ẹsẹ̀ o nítorí ẹ̀yà ni ìlérí tó lérí mọ́ wọn rìn ní kìí ṣe ìjọsìn ìlérí lọ́kàn lẹ́kọ̀ọ́ ni ìlérí tó bá ti dé ìtọ́ lẹ́kọ̀ọ́ fẹ́yìn àbẹ̀sẹ̀ kí ni tí ọba mú ṣe ẹ̀ka ṣe kàfàrà lásán ìtàn rẹ̀ òun yóò ṣe ìtàn rẹ̀ búra ní ẹ̀dẹ̀ rẹ̀ fífún ẹni náà àjàbí ta sọ fún mi mẹ́wàá aláìní ìgbà àwọn ìjọ mẹ́ta èsì sẹ́rù dọ́mọ ọ̀kan náà àwòkọ sì ṣe èyí tó wá rí pé ọkàn gùn sí ni wọ́n wá jó lówó kò ní ìdí kan fún aláìní àbíkó fún wọn fún ọjẹ àwọ̀ yẹn ní ọgbà hmm. tó ó ní um, ẹ̀rọ pé nẹ́sìrì yẹn tọ́ bí kó sínú ìlérí yẹn ọ̀rọ̀ ìjọsìn tó kó ọ̀rọ̀ kan tó lẹ́tọ̀ọ́ sínú àbí ìjọsìn ẹgbẹ́ tó kó sínú ìyẹn ìkàlùkù ló ní ìdájọ́ rẹ̀ tó bá jẹ́ ìjọsìn á ní kéèyàn ṣe torí dandan ni hmm. nínú náà ni wípé a gbọ́dọ̀ sí náà àfi pẹ̀lú nǹkan bá ṣe lófin nínú tẹ̀lé ìgbọ́dọ̀ lérí pé ẹgbẹ́ lérí pé òun ṣe kí ni wọ́n takun sí di èṣù. ìjọsìn agbọ́dọ̀ fi sin láwọn ni nítorí pé aláṣọ fi dà ìwà àdáṣ alhadọ ìpìlẹ̀ níbi ìjọsìn ní ká sọ pé ó gbọ́dọ̀ ṣe àfikẹ̀lẹ́ rì àfikẹ̀lẹ́ rì ẹni wọ́n bá sàlẹ̀ sínú sẹ̀ríà ń tọ̀ ń ti gbèrò àlìkiri wọn àríṣìṣẹ́rọ̀ kàálà lọ́ọ̀ṣọ́ àṣọ́rẹ̀ ó àti fi ń ọlọ́wọ́ bá ti fi wọ́n wà ní hadith sí sàlàyé apákàndí tí wọ́n fi kọ́ kàmàlérí àwọn náà ní aláàjìlú ànìkìyà bíbí nàdìr èèyàn nílágbára àti lè sàmúta ẹkún tó ṣe kíni tó lóun fẹ́ ṣe orí máa ń le gbà mí wọ́n ní mo tó kílẹ̀ àní pé obìnrin tó lóun máa máa fẹsẹ̀ rìn ìgbà tó lérí kó máa fẹsẹ̀ rìn wọ́n mọ̀ ẹ̀ fún rẹ̀ lágbára wọ́n wá padà sí kíni ara ní láti jáde kúrò ní inú nǹkan tó ti fà sílẹ̀ lọ́rùn yẹn kọ̀ọ̀rọ̀ lọ́rùn. الحديث الخامس والستون بعد ثلاثمائة حديث عبد الله بن عباس رضي الله عنهما أنه قال استفتى سعد بن عبادة رسول الله صلى الله عليه وسلم في النبي كان على أمه قبل أن تبديه قال رسول الله صلى الله عليه وسلم فأخبره عنها أني عبد الله بن عباس رضي الله عنهما أني استفتى سعد بن عبادة رسول الله صلى الله عليه وسلم سعد بن عبادة أبير فتوى إذا جلسوا لو جزاه في نظر كان على أمه نجي لريكا تطفي تدف ماميرا

wọn nínú àlééfì kò sọ̀rọ̀ ìlérí ṣé ah, ìlérí tara ni àbí dúkìá ni bàbá lọ́wọ́ máa tí tó fi kú àbí màmá fẹ́ tí tó fi kú ah, tó bá jẹ́ dúkìá ń tẹ̀ hajj ah, ìyẹn lè wẹ́ nìkan tí ti kú yẹn tí wọ́n lọ الحديث السادس وستون بعد ثلاثمائة حديث تري آه، ستة حديث كعب بن مالك رضي الله عنه قال قلت يا رسول الله إن من توبتي أن أنخلعني مالي صدقة إلى الله وإلى رسوله فقال رسول الله صلى الله عليه وسلم أنفق عليك بعض مالك فهو خير لك حديث الكعب بن مالك رضي الله عنه <clears throat> أنا قلت يا رسول الله أنا قلت إن شاء الله إن من توبتي أن أنخلع من مالي صدقة إلى الله وإلى رسوله <clears throat> من رونك وعدامي رونك إن جاد كون ودوك عمي ها ها كما جاء سعرات معك في فلو àti ìjísẹ́ rẹ̀ gbogbo owó mi pátá wọ́n ti di sàrà ìlérí nìyẹn فقال رسول الله صلى الله عليه وسلم أمسك عليك بعد مالك òbí sábà ní mú apá kẹlẹ owó rẹ sọ́wọ́ gbogbo tẹmí làwọn kọ wá kó láàyè sọ́wọ́ tí ìṣe fáàmì rẹ. ó ní àpẹẹrẹ um, ni o kó láàyè rẹ sọ́wọ́ ọkọ ọ̀nà àrùsọ̀rọ̀ ńlá ìṣọ̀lá ń tọ́ dẹ̀ má gbẹ ọlẹ́ o ojú máa padà wálẹ̀ ìfẹ́ ah ojú gbogbo ó ṣe sàrà àti nígbà tí ìdùnnú ń bẹ lára mi kí ni ìdùnnú yẹn ọ̀nà ìdùnnú táwọ́bà tó rí lẹ́yìn bí oṣù ká tó ti lọ bí oṣù ká àbọ̀ dáadáa ọ̀nà hadith yẹn nìkan dáàbò ń bẹ ní ẹni bá lérí sádákà ló gbóhùn ló máa fi ṣe yọ sẹ́wọ̀n tó máa tó kù àti jẹ́ tẹ̀ ẹni náwó fún ó gbọ́dọ̀ ṣẹ̀kù ó gbọ́dọ̀ ṣẹ̀kù. ó ní yóò ṣẹ̀kù ó ní wọ́n tún mẹ́rin wá ẹni tó ń pè ní abiru bàbà yìí ní ìkọlà àmì mẹ́rin ìkọ́lé òun náà ní gbogbo owó òun pátá òun ti bá pamọ́ ṣẹ̀kù náà ẹ̀kọ́ òun náà dẹ́sẹ̀ kí lẹ́sẹ̀ jẹ́ òun ni wọ́n sọ fáwọn ọ̀tá ọlọ́run kí ló máa jẹ́ mọ̀ sí wọn pípa lòjíṣẹ́ lọ́nà ló pé ọ̀jẹ̀ ọwọ́ àdìbá ọ̀rọ̀ yìí báyìí ọ̀rọ̀ gbọ́ sọ́run báyìí àwọn ilé ẹjọ́ jábọ́ sẹ́fà rẹ̀ áà wọ́n ti jàǹbá ọlọ́run wọ́n ti jàǹbá òjíṣẹ́ rẹ̀ wọ́n á lọ sùn ara rẹ̀ mọ́ bí òpó mọ́sálásí ọ̀sẹ̀ tí ó tó ń jà lẹ́bi lọ oṣù rẹ̀ bí ewúrẹ́ ẹ̀ ló ń pè ní àbúrò bàbá rẹ̀ ọ̀pọ̀ tó di kọ́lọ̀ padà fún ní ọ̀sẹ̀ tọ́ba ọgbà ìpẹ́ rẹ̀ òun náà wá sọ pé káàbù ní sọ́njọ́ yẹn ògbó dúkìá mi ní ìrẹsà òjíṣẹ́ ọlọ́dọ̀ sọ fún pé kó mọ àwọn fàtírì mẹ́ lọ́wọ́ kò bẹ̀ e sà ọ̀bọ̀ ti yẹ o èyí tó dájú òun ni pé èèyàn gbọ́dọ̀ pa gbogbo dúkìá rẹ̀ rẹ̀ pẹ̀lú sàrà lórí àwọn ọ̀nàwó ní ilẹ̀ tó ti jẹ́ dandan tó lẹ́sùn wà lọ́rùn ẹ̀ àwọn olùyíṣẹ́ lọ́rùn pé ébùdá mi náà hàn sí ká ébùdá ìrìnà sí ká tó má bìmọ́ tẹ̀ àwòrán ọ̀gá ṣe kéré ọ̀ kò tún gbé náà rẹ̀ lórí àwọn tí náà rẹ̀ kò dandan lórí láti náà àti wípé. kí ẹ gbàgbé ẹ̀mí rẹ̀ ìyàwó ẹ̀ fámìlì ẹ̀ kí ẹ wá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ẹ fún wọn ìsúnmọ́lá òun ìjọsìn tó sì tóbi sọ́dá kọ̀ọ̀gbìn ẹ̀sùn mi tó tóbi ara tó tóbi nígbà tá ní èèyàn bá ṣe kíni ọ tó bá ti dà lórí ẹ̀. èyí tó sì dájú náà ni kéèyàn ṣe sàrà pẹ̀lú àníyàn kéèyàn fẹ́ fi súnmọ́lá tó èèyàn gbọ́dọ̀ gbèrò ìgbájúmọ̀ lórí ẹ̀ ó ní bákan náà ní sọ́dákọ̀ dádájú sọ́dákọ̀ okùnfà ní tọ́lọ́run fi pèsè rẹ̀ torí pé ọ̀nà ọlọ́run ọba wà mẹ́ àti ìṣẹ̀dára fáwọn kárátà àti àwọn aláìní gbogbo àwọn eléyìí ọ̀nà ọlọ́run lè bẹ̀. kìtàbù alùpàdọ̀ àkọọ́lẹ̀ nípa alùpàdọ̀ alùpàdọ̀ ni wọ́n ń pè ní ìdájọ́. القضاء وماذا الدجر آه، الدجر الشريعة آه، شاف آه، أقول كنيت باي أو صحيح وفصل الخصومات على وين زون جا وما هي جورا وفي منزلتي العلماء دعاة لا قدرة àwọn ìlànà olùpèpè ni wọ́n èyí sàdájọ́ gbogbo tá a fọ́ ọba wíńdẹ yọkẹ́ ìwé ọjà rẹ̀ wọ́jẹ́ wọ́jẹ́ ọ̀pá ẹ̀jẹ̀ adájọ́ onídàálẹ̀ wọ́n bá ti dálẹ̀ wọ́n máa fi tàbí rẹ̀ agbára tagbára wọ́n fi ní káwọn olùmọ́ máa yàrá eléyìí nígbà àlẹ́ ọ̀làmọ́ òdò ààtún là kóbọ̀tún olùpèpè síbi dáadáa ni wọ́n tán tẹ̀yẹ̀ lóńgbẹ wọ́n ìsàdájọ́ فإن الحاجة يوضني أريمي أدع لي قيل أنه قرآن فقال لأني أصفى على أبي داود أكري فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى يدلك عن سبيل الله دا جلع لي أغنى فنوتي تا قتل كأنه فلا نتوقع لي محمد صلى الله عليه وسلم وعن أحكم بينهم بما أنزل الله ويا دا جلع لي وقلوا طلعوا سكينهم tọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ abáni kátólọ́ wọn ní sọ́nà ní ìyẹn ti rà pọ̀ àdéhìí tí wọ́n gbajúmọ̀ tà lè mú àní àdéhìí àmọ̀ ibn al-As radiyallahu anhu wọn ní nígbà tádájọ́ bá dájọ́ sọ̀ọ́bá ẹjọ́ tó dáyà ó òtítọ́ tọ́lẹ́rì gbìyànjú níbi ohun tí kò sínú súnà bẹ́ẹ̀ náà fa àkùtọ̀ a wọ́n á ti mistake fọláfọ àjọ ìyá ṣe yọ gbà láàdà ìyàwó kan so àlẹ́ ìṣọ̀lá àkàrà náà ti yà àwọn èèyàn ní adájọ́ rí bí àlíyè bí màálù ń jára ní yámẹ́ni àwọn ọ̀dẹ̀ aláwọ̀ àìsàn tẹ̀lé yà. ó ní kíní mi sì le torí ẹrù gbogbo tó wà mẹ́ ọ̀nà òfin lọ́wọ́ àná ọ̀kan pé ọ̀kan náà sọ́dà fún mi kí n já dájọ́ láàrin ẹni méjì mo nífẹ̀ẹ́ sí ju ìdága àádọ́rin ọdún lọ tí ìgbà rẹjọ́ yẹn dá torí àwọn èèyàn wọn rẹjọ́ gbé lọ lọ́dọ̀ àwọn ọjọ́ máa fi òfin ọlọ́run ọba yẹn kí wọn a máa yẹjú ìdájọ́ ni ó wù mí ju kí n ṣèjọ́sìn fún. سعودية حديث تيام الحديث السابع وستون بعد ثلاثمائة حديث تريس استساو حديث تريس استساو حديث عائشة رضي الله عنها عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه ìyẹn ni yóò tọ́ bá dá kínní kẹlẹ̀ sínú ẹ̀sìn wa yìí tí ò sí mẹ́fà wà lọ́dún àádá padà sí. ògbélé ọ̀rọ̀ dájọ́ náà ni ìyẹn pé tí ọba ti lẹ́rìí padà rẹ̀ láàmú. mọ̀nà àmìlà àmàlà. ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀ ní ọba ṣiṣẹ́ kan tí ò sáfẹ́ wa mẹ́ ìyẹn pé kò fẹ́ déédéé súnmọ́ àádá padà sí. ìrìn àríyìn òfin tó tóbi nínú àwọn òfin ìsìláàmù yìí ó sì wà nínú àwọn ọ̀rọ̀ sókè tánú sọlá sọlá máa ń sọ tí ìtumọ̀ rẹ̀ máa ń kẹnu. ó sọ pé àdéhùn ìsọ̀bí ọ̀fun ọdẹ àdéhùn ọlára àṣà abẹ́hùn tá a là mọ́lẹ̀ ní ọ̀dìhì tó lá albídà gbogbo bídà pátá nǹkan tá a tàrí ṣubú ni ànígbà ìtọ́ka tó wà náà àdéhùn ìfẹ́ ni ti ń sọ nínú àwọn ọ̀sọ̀lẹ̀ yìí ó ń pe àná wọn bá ní má ṣe nǹkan ẹ̀ẹ́dẹ́rì alùpùpù àdá wọn oyè ní pé nǹkan ni ìbàjẹ́ mẹ́mọ́ àdéhùn ẹ̀ka àtàgbárí ni máa lò fi ba ohun tó bá bákan náà ká fi àdéhùn kájọ àfihàn ìtọ́ka tó wà ń bẹ̀ pé ìpínlẹ̀ nǹkan àti olófin inú ẹ̀sìn tẹ̀lé tẹ̀lé ni ìlọ́run náà yọ àfihàn ọ̀lọ́ wọ́n ní ẹ̀rí mẹ́mà pé àṣẹ ọkọ̀ wà ìjọmọ ìyá nìyí ni àkàndọ̀ fàáṣẹ́ bẹ́ pẹ̀lú ìdòwò kan tí ọ̀dà agbọ́dọ̀ dá padà lẹ́yìn tó bá dẹ́rù kẹmẹ́rù bákan náà ń tún tọ́ka sí pé àdéhùn kan tó ń tọ́ka sọ̀rọ̀ tá à ń sọ yìí àdéhùn kan ni wọ́n fún mi rò pé. أن علم الرحيم ń bẹ ní wọ́n fún mi nínú pé anna ala ibùnáì arrajim fasikina fàbtàdéètò nínú ìgbìmọ̀ àti ṣáàt wàlídà wọ́n ló pe dandan fún ọmọ mi ibùní arrajim ẹ má jà gbàgbé ọmọ tá a lọ lọ bá ẹni tó ṣiṣẹ́ ìyàwó ẹni tó ṣiṣẹ́ sùn ẹ̀jẹ̀ rántí tó bá a sùn ní wàá rẹ̀ ti ṣẹ̀rí à àwọn ni bàbá ìlọ pé wọ́n gbọ́ pé wọ́n lọ́mọ òun pé wọ́n dẹ̀ ló kó pa ni mo wá ti sọ pé kí wọ́n bá fi já ẹ mọ̀ pé dájọ́ náà ló gbé lórí wọ́n fi sọ pé wọ́n lẹ̀ ló kó pa àwọn á ní kí wọ́n fi béèlì rẹ̀ ẹ̀rẹ̀ hundred àtẹ̀rù hundred kò tó sọ pé àlùwàlídá wà ẹlọ́gánná mọ́ dóní àlẹ́ ni hundred ọ̀fẹ́ kó àti àgùntàn ni gbogbo ẹni ọgbà padà ọ̀rọ̀ yìí pé yàní ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ àgbàdo sókèrè àgbàdo gba ìdánú lórí rẹ̀ ìdánú òun lórí rẹ̀ àgbàdo gba àdánù náà wọ́n lè rí tí wọ́n bẹ̀ pé ẹni bá dá àdádá náà nọ́ọ̀sì tí ò sì déédéé ṣẹ̀ríyà ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ló máa wà iṣẹ́ ìtọ́jú ẹ̀ tó ṣe ní ànígbà lọ́wọ́ ẹ̀. حق لك في عند الله هي جاء الحديث المخوفة إذا سمع كبار الحديث فهذه تبين سبحانك اللهم الحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك